ṣe ti àwọn players nìyẹn so definitely àwọn èèyàn gan oríṣiríṣi àwọn èèyàn wa máa ń wá pẹ̀lú mi báyìí. Yorùbá Dùn Online TV ẹ máa gbádùn wa nìṣó. people from different places dey come here to come and pray. ẹ jọ sí mo lè bá yín sọ̀rọ̀ sà just a second ẹ má bọ̀. okay this is your coach ẹ má bínú o I I see that you bá mi fún mic bá mi mic o. You know bá mi clip ẹ̀ mọ́ wọn ṣó wà ní títàn ó wà ní títàn yá bá mi clip ẹ̀ mọ́ wọn. mo rí i pé ẹ̀yin team ẹ̀yin football ẹ wá bí wá pray lóde. ẹ ọmọ Zion ni wá. ok this Zion eh. ok ọmọ Zion ni ni ẹ nígbàgbọ́ nínú Zion ni dáadáa wọn bí wa sínú zion yìí. ẹ dẹ̀ ní gbàgbọ́ nínú bàbá tó sùn sí bíbá yìí. o oh, sure hundred percent. irọ́ lẹ pa o. kì í ṣe rọ. are you sure. a nígbàgbọ́ nínú ẹ̀ because àwọn ní father Uh, kí ni mo lè pè um, founder of this uh, Yoruba and Seraph Church. àwọn ni founder eh, so ìgbàgbọ́ pọ̀ níta nínú wọn àbí wípé gbogbo nǹkan tẹ́ bá tọrọ lọ́dọ̀ wọn gbogbo ẹ̀ ló ń bọ́ ẹ tẹ́ bá tọrọ nípasẹ̀ Ọlọ́run nípasẹ̀ wọn gbogbo ẹ̀ lẹ́ máa rí. bẹ́ẹ̀ni are you sure. bẹ́ẹ̀ni kí làwọn nǹkan tẹ́ ti rí rí ah. tó ṣẹlẹ̀ nípa wọn. ẹ mọ̀ pé kò sí kò síbi tí Jésù ní pé kí ẹnikẹ́ni tó bá ní ìṣòro hmm. kó wá sí ọ̀dọ̀ òun hmm. bàbá bàbá tí ó wà níbí báyìí he hmm. is a great prophet Hmm. so àwọn ni nígbà yẹn wọ́n ti jagun wọ́n dẹ̀ ti ṣẹ́gun èṣù púpọ̀ hmm. so àjẹ́ fi wọ́n lẹ̀ hmm. so ẹsẹ̀ wọn náà là ń là ń tẹ̀lé so bọ́dẹ̀ ṣe wà yìí ẹnikẹ́ni tó bá ní ìṣòro kó wá sínú church a ìgbàlà. ẹnikẹ́ni tó bá ní ìṣòro tó bá wà ní church. tó bá wà ní church ìwòsàn wà ńlẹ̀. ṣe ẹ̀kọ́ ẹ̀kọ́ ìwòsàn pamọ́ sínú church. Ah, ìwòsàn wà ń bẹ̀ tó bá lè wá wá reservation bẹ́ẹ̀ kò sí. ní bíbáyìí. ó wà sure a jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá wá bíbà kò sí wọ́n á rí ìṣó wọ́n á rí ojú wọ́n á rí ojútùú sọ̀rọ̀ ayé wọn. abẹ́ẹ̀ ni okay thank you very much ẹ ṣé o eh. ẹ jẹ́ ká máa lọ síbi eh, a fẹ́ àwọn ẹ ṣé gan sà eh. because a wà ní ìlú a wà ní ìlú igbó ńlá níbi tí wọ́n ṣe bàbá Eliza oh. lèlè sí ẹni bínú sí mi gbogbo ẹ̀yin fans wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ti ń pè láti orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń pè tí wọ́n ti ń fọ́ àwọn èèyàn ní nǹkan láti ìlú láti United Kingdom nǹkan tá a kàn máa ṣe rèé àwọn èèyàn kan ló rán mi wá bíbáyìí mi ò ní gbàgbé àwọn èèyàn tó rán mi wá so i will have to call them pé kí wọ́n bá mi gbàdúrà fún wọn níbi tá a wà yìí níbi tá a dé dúró yìí kí wọ́n bá mi gbàdúrà fún wọn so ẹ jẹ́ ká ṣe báyìí ẹ sì jẹ́ kí n pè wọ́n ná ẹ má bínú. mo wà ní ìlú igbó ńlá ìlú ìwà mímọ́ tí mò ń pariwo yẹn ẹ wọ àwọn ẹ̀yà yìí àgbàlagbà ni wọ́n nígbà tí mo débẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń bless màmá yìí mo wá wò pé ah, ṣé ó ṣeé ṣe ṣá inú mi dùn torí pé mo wà ní ìlú ìwà mímọ́ ní igbó ńlá Church, ẹyọ kan ṣoṣo ló wà ń bẹ̀ ẹ wo àwọn ẹ̀yà yìí mọ́ ṣe dàgbà they are very very ages àgbàlagbà ni wọ́n o àgbàlagbà òun ni wọ́n àgbàlagbà ni wọ́n wọ́n ní àwọn ti wà ní ìlú wọ́n ti bí àwọn kí wọ́n tó tẹ ìlú ìdó ìlú ìdẹ ni wọ́n ti tẹ ìlú ìdó ti lé ní afákínní seventy six years àwọn ìyá yìí wọ́n ti wà wọ́n ti dàgbà nítorí pé wọ́n tẹ ìlú ìdó màmá kán tó tẹ ìlú ìdó ibo lẹ wà. a wà lórí omi nílùú wa. orí omi lẹ wà nílùú. ẹ orí omi Hmm. olúwa lọ́hùn eh. òun pàápàá ni bàbá ìwà tó wá tẹ̀lú bàbá tó tẹ̀lú ìdó ọ̀hún yẹn gangan ẹ mọ bàbá yẹn dáadáa ẹ̀gbọ́n ìyá mi ẹ̀gbọ́n ìyá yín ni màmá ìlú táwa yìí church ẹyọ kan ṣoṣo ló wà bẹ́ẹ̀ ẹyọ ọkùnrin kò gbọ́dọ̀ pé méjì. bí exclusive spa and beauty home ti gbóná ara yọ gbọ́rọ̀gẹ́ jígẹ̀ iléeṣẹ́ tó ń ṣojúlóge dirun gẹrun ṣètọ́jú ara ti gbéra fábalẹ̀ kà pẹ̀lú gbogbo àǹfààní lọ́lọ́kan òjọ̀kan bóyá o fẹ́ dirun gẹrun ra irun lóríṣiríṣi tàbí o fẹ́ ṣe ojúlóge makeup ṣe ìkọ́nà ọwọ́ àti tẹsẹ̀ tàbí ẹ nílò láti ra àwọn ohun tí a fi ń ṣe ojú àti ara lóge lóníranran all kinds of makeup products tàbí ẹ fẹ́ kí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wá bá yín ṣe ìtọ́jú àwọ̀ ara yín kí gbogbo ẹran ara iṣan ara ríkèríkè ara tó ti dà jọ̀lọ̀jọ̀lọ̀ igi bọ̀lọ̀bọ̀lọ̀ ṣe lọ ìlọ yìí ó máa gba ìtọ́jú tó péye lọ́wọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ body therapy gbogbo oúnjẹ fẹ́ gbégbà wo bọ̀ ìwọ kàn sí b exclusive spa and beauty home tó wà ní kìlómítà two ọbáfẹ́mi awólọ́wọ̀ road olówú bus stop ní ìdojúkọ gb ọ̀tà ọ̀nà ìkòròdú ní ìpínlẹ̀ èkó tàbí kẹ́ ẹ pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero three five two three zero seven one seven tàbí zero eight zero two two nine eight two seven seven three tààrà ṣàṣà wá jẹ́ àdùn ìrírí tí ò láfiwé ní B exclusive. Hmm, nílùú táwa yìí. ọlọ́run kan ṣoṣo. ẹyọ kan ṣoṣo ló wà ńbẹ̀. ọlọ́run kan ṣoṣo. ọlọ́run kan ṣoṣo ló wà ńbí báyìí. ọ̀nà kan ṣoṣo. Hmm. ọ̀nà kan ṣoṣo. Hmm. lẹ́mí gbà wá o nílàjẹ́ mo rí o àwọn àwọn èèyàn ti ń bless àwọn màmá yìí àwọn èèyàn ti ń fún wọn ní nǹkan. ẹ̀mí pèlè náà ó tún pé Mósè ọ̀nà kan ṣoṣo ọ̀nà kan ṣoṣo lẹ́mí gbà wá o nílàjẹ́ mo rí o. màmá ọ̀nà kan ṣoṣo hmm. lẹ́mí gbà wá wá sí ìlú yìí ọ̀nà hmm. kan ṣoṣo ni hmm. ẹni náà là ń pè ní lẹ́nẹ̀ lẹ́nẹ̀ Ajíbádé ògo ògo lénẹ ọmọ ogun fèyí mi ìkan ṣoṣo àjànàkú Elédùmarè nínú igbó hmm. kìjikìji. màmá màmá màmá bẹ́ẹ̀ ṣe ń kọ ni orí mi ń wú ó mọ̀ wípé ìlú tá a wà yìí ìlú tí àdúrà ti máa ń gbà ni ìlú tí a wà yìí mi ò tí ì débi tí bàbá mi lé ní gẹ́gẹ́ sòsí o mi ò tí ì débẹ̀ o torí mọ̀ mi Rónkẹ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n ní kí n mọ̀ kí yín wọ́n ní ọjọ́ yín máa dalẹ́ wọ́n wà lórílẹ̀‐èdè amẹ́ríkà wọ́n ní ọjọ́ yín máa ẹ ti gbàdúrà fún wọn lẹ́ẹ̀kan wọ́n ní ọjọ́ yín máa dalẹ́ ẹ ọkùnrin ọ̀rẹ́ mi kan náà wà ẹ jẹ́ kí n worúkọ ẹ̀ náà ó náà wà ní orílẹ̀‐èdè ẹ Canada Canada ló náà wà ẹ jẹ́ kí n worúkọ ẹ̀ ó náà sọ fún mi ó ní kí n máa kí yín pé ọjọ́ yín náà máa dalẹ́ ó náà fi nǹkan ránṣẹ́ sí yín bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa máa pè ń sìn láti fi nǹkan ránṣẹ́ sí yín ó túmọ̀ sí wípé ilé àánú gidi la wà ilé àánú ilé àánú gidi la wà ọ̀rẹ́ mi yìí eléyìí wà ní orílẹ̀-èdè ó wà lórílẹ̀-èdè ẹ̀ ó wà lórílẹ̀-èdè yes ó wà lórílẹ̀-èdè Canada Canada ló wà ó ní kí n fún yín ní nǹkan ó náà ti fi nǹkan ránṣẹ́ ó ní kí n fún yín ó ní kí n fún yín àwọn èèyàn ti bẹ̀rẹ̀ ẹ wo gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣé ẹ ti rí ibi tí iṣẹ́ ìwádìí tó tún gbé mi dé mi ò mọ̀ pé mo dèdè bí ṣùgbọ́n mo ti ń wá bíbá láti bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ márùn-ún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlú ìwà mímọ́ la wà yìí ibi tí wọ́n sin bàbá léni sí oh. màmá kò sí ẹnìkankan tó dé bíbá yìí tájúra rẹ̀ ọgbà Felix náà ti ń pe o ẹ kí n gbé ẹ kí n gbé kọ́ Felix hello Felix hello Felix Felix ìyẹn so jọ mo fẹ́ bẹ mo fẹ́ bẹ sọ̀rọ̀ kan mo wà ní ìlú ìwà mímọ́ ìlú ìwà mímọ́ wàá rí àwọn àgbàlagbà wà á máa wo fídíò wọn gbọ́dọ̀ fídíò wà á rí fídíò àwọn màmá yẹn ìlú ìwà mímọ́ ni mo wà wà á rí fídíò àwọn màmá yẹn ibẹ̀ ni mo wà yìí lọ sí fídíò gbọ́dọ̀ fídíò you see them mama will be able to pray for everybody àwọn màmá yẹn di àyèjì look at look at mama ah, o ti rí màmá ah, o ti rí wọn ah. ìlú ìwà mímọ́ gẹ́gẹ́ lẹ̀ màmá Felix Ojo Felix lórílẹ̀‐èdè Amẹ́ríkà ó ní kí n máa kí yín òun náà ló ń wò yín yìí òun ń wò yín dáadáa ẹ̀ tíṣẹ́ tírí òun ló ń wò yín yìí ṣé o ti rí màmá o ti sí fìlà o ti fìlà lórí fún yín ṣé ti rí jẹ́ kí màmá gbàdúrà fún ẹ màmá ẹ bá ń gbàdúrà fún ẹ bá ń gbàdúrà fún Felix Ojo Felix. ṣé orúkọ Jésù. mo wà ní ìlú ìwà mímọ́ ṣé ti rí báyìí alábídà ṣé èdè tàbí mo débí báyìí. Ọlọ́run lé nẹ hmm. Ọlọ́run lé nẹ hmm. Ọlọ́run hẹ́rì mo bọ́ lọ́run dúró èlísà lé nẹ hmm. ẹ sọ̀kalẹ̀ kẹwàá Felix. Amen ẹ sọ̀kalẹ̀ kẹ́ wá gbẹ̀bẹ̀ gbàdúrà fẹ́lẹ́ ìsìn. amen. ọlọ́run lè ní wá mọ́jọ́ rí fẹ́lẹ́ ìsìn gùn. amen. lè ní kó mọ́jọ́ rí rẹ̀ tọ́. amen. má jẹ́ rẹ ṣẹ́kù gbọ́n lára ẹ̀. amen. gbogbo ọlá rẹ ní láti amẹ́ríkà jẹ́ kó lè kéré oko délé. gbogbo làálàá tó lọ ṣe lọ́hùn tó ti fi ṣiṣẹ́ láti ọjọ́ yìí Olódùmarè jẹ́ kó rọ̀nà gbàdélé ọ̀pọ̀ ẹ̀bùn ńláńlá ẹ̀bùn ògo owó ẹ̀bùn ògo ọmọ kórí gbogbo ẹ̀kọ́ bọ̀ wá délé o fún lẹ́ẹ̀mí gígùn bàbá mm. fún lẹ́ẹ̀mí gígùn ọmọ fún lẹ́ẹ̀mí gígùn ẹ̀mí mímọ́ mm. kó tẹ̀lé ayé pẹ́ láì lórúkọ lọ́mọ rẹ Jésù Kristi ni mo gbàdúrà. ó ní kí n fún ten thousand ó ní kí n fẹ́yìn náà ní ten thousand yes mo so ó ní kí n fẹ́yìn ní ten thousand ó ní kí n fún màmá kejì yẹn náà ten thousand màá bá wọn send mo ti send ẹ láwọn kan sí ẹlẹ́ẹ̀kejì náà màá send ẹ. ọlọ́run lè ní o. ẹ jẹ́ kí n send ẹ bẹ́yìn. ìnẹ̀rẹ̀ mú yé wá o. ẹ pa káàdì náà bá yín bẹ́yìn. ọlọ́run lè ní o. Hmm. ààrẹ mo yẹ ti lọ. Yeah taláwọ̀kọ́ yẹn ti lọ so màá send twenty báyìí ẹ bá bá mi fún wọn so mama, mama, mama twenty two mama twenty two. iye ò lè nẹ ọlọ́run lè nẹ ooo iye ìgbóni orí òkè níbi tí ó ní kí n fún màmá ní ten ó ní kí n fún màmá eléyìí náà ní ten ṣe é di báyẹn that is Ojo Felix mọ̀mírúnkẹ́ náà lórílẹ̀‐èdè America. ẹ̀mí mímọ́ táwọn ní àwọn níbi kò lè dé. ó ti lọ ẹ kì í sẹ́ǹdì ẹ̀ sí yín mo sì ń sọ náà ni. nígbà kan rí àwọn níbi tí wọ́n gbèlú nílá àti àwọn ẹranko ibi tí gbogbo tí gbogbo wọn jáde. ẹ lọ wà láti yín bẹ́yẹn wọ́n ṣe sọ̀nù. Ah! gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìire tẹ́ ẹ wà ní diaspora ẹ kéré oko délé o. ìkànnì yorùbá dùn online tv ló ń kíyìn o. kò ní rẹ owó kó má lè ná jàdálẹ̀ kókókó lára ọ̀tá lè. ẹ ní gbọ́bi sí wa àwa náà ò ní gbọ́bi sẹ́yìn náà. ire lójú owó rí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 mò ń sọ̀rọ̀ nípa àwọn babaláwo oníṣègùn ṣùgbọ́n àwọn kan sọ wípé àwọn kan pè mí lórí ètò mi wọ́n ṣàlàyé pé mi ò mọ̀ tí ì sọ tàwọn kìrìsìtẹ́nì mi ò tí ì sọ tàwọn mùsùlùmí wọ́n ní ṣé babaláwo nìkan àwọn oníṣègùn onítòbílẹ̀ nìkan mo máa ń gbé wá sórí ètò mi ni wọ́n wá ṣàlàyé fáwọn èèyàn wípé ìkan tó bá yẹ mú la fi ń rèé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pè ní kìrìsìtẹ́nì láyé òde òní tẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn náà ò fi ṣẹ̀ṣẹ̀ ṣeré torí ìdí èyí ni mo ṣe gbé àlejò yìí wá sórí ìkànnì yìí wọ́n á lè ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ nípa ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìsìtẹ́nì àtẹ̀sìn àbáláyé èwo ni ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn àkọ́kọ́ nínú gbogbo ẹ̀ ẹ káàbọ̀ ẹ dá ọkọ yín gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá lọ́wọ́ a kí yín o orúkọ ti tèmi ni Prince Kade Abdulazeez Olúwaṣẹ́gun. ẹ káàbọ̀. o ọ̀rọ̀ tí olótú béèrè ń sìn wọ́n ní wọ́n sọ pé àwọn gbé oníṣẹ̀ṣe wá hmm. àwọn ò gbé kristẹni hmm. àwọn ò gbé mùsùlùmí. bẹ́ẹ̀ni. so ìyẹn ni màá kọ́ fẹ́ sọ̀rọ̀ lé lórí nítorí nírú ọ̀dọ́ títí àwa báyìí hmm. àti kristẹni o àti mùsùlùmí o àti babaláwo hmm. ẹyọ kan ni hmm. bí báwo so ní tí mo fi sọ pé ẹyọ kan ni pé a mọ̀ pé Ọ̀rúnmìlà hmm. ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sunwọ̀n sí òun lẹni àkọ́kọ́ tó kọ́ wá nígbà tí Elédùmarè dẹ̀ rán Ọ̀rúnmìlà wá sílé ayé ẹni tẹ́bi ń pa Ọ̀rúnmìlà ní kóró jẹjẹ ẹni tó ní gẹ̀gẹ̀ lọ́rùn ó ní kí gẹ̀gẹ̀ lọ ẹni tó súké ó ní kíké ẹ̀ lọ ẹni tó fọ́ lójú ó ní kó ríran ó ní karọ́ rìn nígbà tí Ọ̀rúnmìlà dé nígbà tí ó tún yá tí ànábìwá yíza ànábìwá yíza tí à ń pè ní Jésù tó náà tún wá dé nígbà tó dé ó sọ omi di ọtí wáìnì hmm. nítòótọ́ ó sì ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ fún Ọlọ́run ó lajú afọ́jú ó fún aláìní ó fún aláìní tí ò ráṣọ ó fún láṣọ ó rí ó fẹ́ ní tí ò romi mu ó romi mu hmm. the same nígbà tí anabiwa Muhammad sallallahu alaihi tó náà tún dé anábìá Muhammad ó tún gbé ẹ̀sìn ga ó dúró ti ẹ̀sìn Islam ó fẹ́ káwọn èèyàn sin Ọlọ́run ó fẹ́ káwọn èèyàn sin Ọlọ́run òun náà ó tún ṣoore fáwọn èèyàn ó ṣàánú fáwọn èèyàn ó tún yọ àwọn èèyàn nínú ìṣòro so ìdí tí mo fi sọ pé mẹ́tẹ̀ẹ̀ta ẹyọ kan nìyẹn ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ nígbà tí Ọ̀rúnmìlà wá ta ló rán Ọ̀rúnmìlà Elédùmarè ni hmm. Elédùmarè ni nígbà tí Jésù wá ta ló rán Jésù ìwọ ọlọ́run elédùnmarè yìí náà ni nígbà tí anabi wa muhammad salva salam tó náà tún dé ta ló ran ọlọ́run elédùnmarè yìí náà ni hmm. so ó wá jẹ́ kí ó dá èmi lójú pé mẹ́tẹ̀ẹ̀ta ẹyọ kan ni àwa la pín ìtí dáadáa fi pín ní pé a mọ̀ pé a mọ̀ pé ọ̀rúnmìlà hmm. abaláyé ni hmm. abaláyé ni ní ọ̀run abaláyé ni ah, that is why táwọn bàbá wa fi sọ pé ẹ̀ tó fi pè lẹ́sìn àbáláyé hmm. àbáláyé ni hmm. àmọ́ tí a bá fẹ́ sọ pé ibi báyìí bo ni ànábì Muhammad sáládùn àsálàtì wa a sọ pé wá láti Mẹ́kà hmm. láti Arab country tí a bá fẹ́ sọ pé à níbo ni Jésù ti wá a sọ pé wá láti Jerusalem a sọ pé wá láti Jerusalem so tí ẹ̀sìn àwọn bàbá wa ẹni tó nífẹ̀ẹ́ fún sí Islam ó tẹ̀lé Muhammad. Mm. ẹni tó nífẹ̀ẹ́ sí christian ó tẹ̀lé jésù ẹni tó nífẹ̀ẹ́ sí àbáláyé ó tẹ̀lé ọ̀rúnmìlà mm. so mẹ́tẹ̀ẹ̀ta yìí ààrẹ lomi tó yẹ pé babaláwo ni mm. tó yẹ pé ẹni tí tó bá jẹ́ páàtì ọmọ èèyàn ìbàjẹ́ tó ti kú tó ti gbẹ pé kọ́ fi ṣe nǹkan kò bá yàn sí láyé ẹ̀ adẹ̀rẹ́ ń tẹ́ pé babaláwo tẹ́pẹ́tẹ́ bá dọ́dọ̀ ẹ̀ tẹ́ bá lẹ́fẹ́ bá ti yàn jẹ́ tó máa sọ pé òun ò kì í ṣerú ẹ̀ hmm. pé ẹni tán bá dè lòun tú hmm. ẹni tẹ́bí bá ń pa kó lè ríṣẹ́ ṣe hmm. ẹni tí ò ríṣẹ́ ṣe kó ríṣẹ́ ṣe òun ó ṣètò àdúrà iṣẹ́ fún ètò ìbílẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ la rí mùsùlùmí náà tó yẹ pé a gbà pé àfáà ni tó yẹ pé most of iṣẹ́ tó lò gan pàtì èèyàn ló pọ̀ jù mbẹ̀. tó jẹ́ mùsùlùmí nìyẹn o tó jẹ́ mùsùlùmí. wọ́n ti mú àwọn àfáà kan lẹ́nu ọjọ́ mẹ́ta. àìmọye àwọn àfáà wa tán mú. àmọ́ tí pásítọ̀ gan wọ́n bá rí àìmọye àwọn pásítọ̀ wa tí wọ́n ń tẹ́ ẹ bá wà wò tán bá orí. mo fi owó àtọwọ́dé lẹ́nu tẹ́ ẹ bá wà wò lásìkò yìí sọ yẹ ká gba ìránṣẹ́ Ọlọ́run kankan gbọ́ torí ìránṣẹ́ Ọlọ́run náà làwọn àfa ìránṣẹ́ Ọlọ́run náà ni pásítọ̀. babaláwo náà ní ìránṣẹ́ Ọlọ́run sọ wá yẹ ká gba pásítọ̀ kankan gbọ́ tàbí àfa kankan torí lọ́wọ́ tí nǹkan lọ yìí. ká pé àbí tó yẹ ká gba pásítọ̀ bí nǹkan ṣe ṣe wà yìí hmm. òtítọ́ sì wà o hmm, àwọn pásítọ̀ kan sì wà tó jẹ́ pé ẹni ọlọ́run ni wọ́n bẹ̀tẹ̀ kò nínú hundred percent a lè rí two percent o hmm. tá rí two percent a lè rí three percent o ní gbogbo nàìjíríà. ní gbogbo nàìjíríà bó tó yìí. yes. Ah. ọmọ ń gbọ́ yín bẹ́ẹ̀ mọ̀ sí sọ̀rọ̀ eh. àwọn kan mọ̀ ń gbọ́ yín. bẹ́ẹ̀ because. àwọn chọ́ọ̀chì ńláńlá kọ̀ọ̀kan mọ̀ wà káàkiri gbogbo eh, àgbáláyé. ọ̀pọ̀lọpọ̀ wà chọ́ọ̀chì tó ṣe iléeṣẹ́ ẹ̀ ni ok èmi àti yín sìn àjọ ń ṣiṣẹ́ hmm. èmi àti yín àjọ ń ṣiṣẹ́ àjọ gba retirement hmm. èmi mú tèmi lọ hmm. mo lọ ra mọ́tò mo gbé sí gáràjì mo fi ná abia sí Onitsha ẹ̀yin mú tiyín ẹ lọ ra lẹ̀ ẹ lẹ́ fẹ́ ṣe ṣọ́ọ̀ṣì bí mo ṣe ń gbé mọ́tò mi yẹn tí mo fi ń sáré owó pé kémi náà lé lówó kémi náà lé lówó ṣọ́ọ̀ṣì yín tẹ́ gbé kalẹ̀ bẹ́ẹ̀ náà sì lọ́mọ sáré. ẹ ló kọlà àwọn kan ń pè wá o ẹ lóhùn hello the caller a wà lórí ètò a wà lórí ètò láti orílẹ̀-èdè wo lẹ ti ń bá wa sọ̀rọ̀ ẹ lè dá sétò ẹ lè dá sétò láti orílẹ̀-èdè wo lẹ ti ń bá wa sọ̀rọ̀. ṣé wà lórí line ni. a wà lórí ètò à ń ṣètò lọ́wọ́ ni lórí line wa. ṣé kí n jọ yín ẹ jẹ́ jọ yín. I know I know okay okay okay ẹ máa sọ̀rọ̀ yín lọ sà ẹ máa sọ̀rọ̀ yín lọ. so nípa ọ̀rọ̀ ẹ̀sìn náà la ṣe ń bá lọ. Hmm. ṣe rí mo ní èmi níbi tí a bọ́rọ̀ dé hmm. èmi àti àjọgbà owó níbi kan èmi mú ti tèmi lọ mo lọ hmm. ra mọ́tò mo gbé sí gáràjì mo fi ná ọ̀nìṣà sí abia mo fi ń gbèrò mo fi ń pa owó ẹ̀yin gbé ti ẹ lọ ralẹ̀ ẹ kọ́ chọ́ọ̀chì bí mo ṣe ń sáré owó tí mo fi mọ́tò mi sáré owó. Mm ṣọ́ọ̀ṣì yín ni mọ́tò ti yín hmm. bẹ́ẹ̀ lẹ́yìn náà mọ̀mọ́ sáré owó. bẹ́ẹ̀ni. so tẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ láyé àtijọ́ láyé àwọn bàbá wa hmm. tẹ bá wo alekaye pásítọ̀ ta ní amẹ muslim hmm. bẹ́tì mo lọ mo tún lọ ṣọ́ọ̀ṣì díẹ̀ náà ní ti ìṣẹ̀ṣe náà àdẹ̀mọ díẹ̀ ńbẹ̀ nítorí nígbà yẹn táwa wà kékeré tí babalọlá ọbadáre ránṣẹ́ gbaṣẹ́ ránṣẹ́ tán hot. Mm nígbà yẹn pásítọ̀ bá dárí nígbà yẹn ibi tá a bá wà ìyàtọ̀ wà and again nígbà yẹn church tó jẹ́ CAC hmm. tí èmi ń lọ tí mo close mọ́ ngbà yẹn hmm. a ní àwọn pásítọ̀ bẹ́ẹ̀ láì kírú àwọn pásítọ̀ ayé di bẹ́ẹ̀ ngbà yẹn. Hmm. láyé ìgbà yẹn. láyé ìgbà yẹn àwọn bàbá yẹn church mo ní classmate nínú ọmọ pásítọ̀ ayé di bẹ́ẹ̀ yẹn Esther ayé di bẹ́ẹ̀ ngbà yẹn classmate mi ni church èèyàn kan mú ọmọ ni wọ́n á mú ọmọ yẹn ní kọ̀ọ̀kan ni pé lára àwọn olówó tó wà ní church hmm. máa ma sanwó school ilé máa ma sanwó school ilé hmm. lẹ́yìn yẹn oúnjẹ tí pásítọ̀ máa ma jẹ ẹni tó ń gbé gàrí wá ọ̀tọ̀ ẹni tó ń gbé ráìsì wá ọ̀tọ̀ hmm. ẹni tó ń gbé ẹ̀wà wá ọ̀tọ̀ ẹni tó máa gbé ata wá ọ̀tọ̀ àmọ́ sì kò sí yẹn mọ́ ok sir can you imagine káwọn èèyàn kan dédé mú church kan sọ di hospital ẹni tó ní stroke ẹni tó ní stroke tó yẹ kán tó yẹ kán mú lọ síbi tó máa ti lo nǹkan ìbílẹ̀ wọ́n gbé lọ ṣọ́ọ̀ṣì wọ́n wá tún wá ní kó máa gbààwẹ̀ hmm. ó dẹ̀ ní stroke ahọ́n ti lọ hmm. kò lè rìn mọ́ hmm. wọ́n wá gbé lọ pé kó lọ máa gbààwẹ̀ wọ́n tún wá yànwẹ̀ fún nínú church wọ́n tún wá fẹ́ bí pa pẹ̀lú ṣòro ẹ̀ sà ṣé kò ń ṣe pé irú bẹ́ẹ̀ wọ́n ti sọ church yẹn di hospital nìyẹn wọ́n sọ di ilé ìwòsàn ok wọ́n wá máa mú wọ́n ní kó máa gbààwẹ̀ wọ́n máa fi ọ́ìlì wọ́n máa fi ṣe ẹnu ẹ̀ wọ́n máa fi ṣe gbogbo ẹ̀ èmi bí ló fún pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe o bẹ́tì ọlọ́run fún ara ẹ̀ ọbẹ̀ elétò ni hmm. ọbẹ̀ elétò ni ọlọ́run nígbà tí mo rí bàbá yìí ó jẹ́ bàbá ọ̀rẹ́ mi hmm. nígbà tí mo wá wò pé ah lágbájá kí ló dé lẹ́gbàá ó ní àwọn kan náà ní pásítọ̀ yìí gbóná pé dáàdì wọn á rìn mo ní sẹ́wọ́n wá jẹ́ kínní ni gbé lọ sílé oníṣègùn bílẹ̀ hmm. stroke lélẹ́yìí. ẹ sọ bẹ́ẹ̀ fún. yes nígbà tí àwa gbé bàbá a gbé lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan gbà yẹn dr apata nígbà tá a gbé débẹ̀ wo ah oni ní òun baba tọ́jú bàbá yìí pé ara ẹ̀ á yá ṣùgbọ́n ebi tí bàbá ti fi panú yẹn ó lóun tí lè lo anything fún hmm. láì ṣe pé kí bàbá sì fi ọkàn balẹ̀ hmm. ó lọ́jọ́ mẹ́ta mẹ́rin kó sì jẹun dáadáa ó nítorí n tó máa lò tó lágbára ni bàbá tí mò ń sọ yìí sì nígbà yẹn kò tí ì rìtáyà lọ́lọ́pàá tó fi ní problem yẹn bẹ̀tí sì ó ti rìtáyà báyìí sí ó sì wà tó fi ẹsẹ̀ méjèèjì tó fi rìn. Hmm. so ní tí èmi bílífù pé tí pásítọ̀ tó bá jẹ́ pásítọ̀ lóòótọ́ lóòótọ́ hmm. ní tí èmi bílífù pé pásítọ̀ wúlò fún ni pé tíyàn bá ní ṣòro hmm. lóòótọ́ ọlọ́run ló lè bẹ́ẹ̀ dá. àwọn yẹn ń pè wá àwọn yẹn ń pè wá ẹ lóòdì kọlà. àwa wà lórí ètò live and direct ṣe fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ kí ẹ wà lórí ètò ẹ lódì kọlà. hello. hello orílẹ̀-èdè bó lẹ ti ń bá wa sọ̀rọ̀. ah mi ò pẹ́ wà lórí ètò. ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ máa sọ̀rọ̀ yín lọ ọ̀rọ̀ tá à ń sọ ni wípé ẹ máa gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ ni wípé sọ yẹ ká padà sí ìṣẹ̀ṣe Yorùbá àbí kò yẹ ká padà. Um, anyway uh, kí kí sẹ́gbọ́n mi ètò oníkálukú bá gbà hmm. ìbílí oníkálukú ló ló má ta ọ sẹ́gbọ́n mi hmm. Hmm. ìgbàgbọ́ òun mi ló mú yàn lára dá tí o bá gbàgbọ́ lórí ìjọṣe kò máa ṣe you have the freedom to do it tó wà jẹ́ pé nǹkan mi kò kò yẹ kí wọ́n máa kí wọ́n máa ní ọyọ́ ògbọ́dọ̀ tó yẹ ògbọ́dọ̀ ṣe yìí kò kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbàgbọ́ ló mú yàn lára dá tó bá gbàgbọ́ ni tó bá ti fi ṣe nǹkan búburú ẹ̀hẹ́ ẹtí mm. tẹ bá wà wò ó sìn ẹ rí wípé tẹ bá wà wò ó ẹ rí pé ìṣẹ̀ṣe bàbá wa apá ìṣẹ̀ṣe láyé ni àbírọ́ ni sà. ẹ bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe làgbà. ìgbàgbọ́ dé tí mùsùlùmí dé ni wọ́n kàn fi iná ti gbogbo ẹ̀rú wa lójú. Mm. wọ́n á di pé àwọn àṣọ̀rọ̀ tó mọ́ ṣẹ̀kọ́ mm. mi ẹ̀sìn ọ̀nà kàn fi ń kó wa jẹ. bẹ́ẹ̀ ni àwọn ìṣẹ̀ṣe yẹn àwọn ohun tó wà ń bẹ̀ wọ́n máa ní funfun ní funfun náà ni hmm. ah, ẹni tó bá dẹ̀ sọ pé dúdú ní nǹkan tó jẹ́ funfun hmm. ó ní bí àwọn bá ṣe máa ṣe fún ìgbà yẹn wọ́n ní ètí nítorí pé eh, wọ́n ní orí ọ̀fẹ́ wà orí ọ̀fẹ́ yẹn làwọn èèyàn ń lò lọ́fi ń tó fi ṣe olúkúrú. Hmm. mo gbọ́ yìí ọ̀fẹ́ yẹn làwọn èèyàn fi jẹ nǹkan tó dáa. mo gbọ́ yìí. Eh, àwọn tí àwọn bàbá wa ń gbà yẹn wọ́n ti ní báyìí ní ṣọ́ṣọ́ tòótọ́ òótọ́ ọ̀rọ̀ funfun funfun ni dúdú dúdú ni bó ṣe wà nìyẹn. Mm. àmúṣe eh, ẹyẹ ẹbí yẹn orí ọ̀fẹ́ yẹn làwọn èèyàn fi náà ni wọ́n fi súnmọ́ pé èyí èyí sì ní ìní wọn ló káwọn èèyàn eh, gba ẹ̀sìn wọn yẹn táwọn gbà wọn wèrè mm. tí ìnà wọn ti ń lọ bá àwọn ara wa lẹ́yìn mm. tó bá rú wọn lójú tó nǹkan tí mo mọ fi pé ẹ eh, tí oníkàlùkù bá gbà ni kò fọ́lò ṣe gbọ́ mi tó bó ṣe jẹ́ nìyẹn sà. ṣùgbọ́n tẹ bá wò dáadáa tẹ bá wò dáadáa wọ́n ń pe ìṣẹ̀ṣe ní ẹlẹ́sìn kẹta ṣọ́yẹ kán máa pe ìṣẹ̀ṣe lẹ́lẹ́sẹ̀ kẹta. àwọn tí ò mọ̀kan mọ̀kan nìyẹn ṣe gbọ́sà. Hmm. torí ìṣẹ̀ṣe ẹ̀sìn tá a bá láyé ni ó ṣáájú kìrìsìtẹ́nì ó ṣáájú mùsùlùmí ìṣẹ̀ṣe. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ hmm. àìmọ̀kan mọ̀kan ló fa ọkọ̀ yẹn. láti orílẹ̀-èdè wo lẹ ti ń bá wa sọ̀rọ̀ orílẹ̀-èdè wo lẹ ti ń bá ni amẹ́ríkà kí lórúkọ yín sà kí lórúkọ yín. kẹ́hìndé oyèlékè. kẹ́hìndé oyèlékè láti orílẹ̀-èdè amẹ́ríkà ẹ ṣé o ẹ ṣé o ẹ máa sọ̀rọ̀ yín lọ sà tẹ bá wò ó lórí ọ̀rọ̀ oníṣẹ̀ṣe dé ọ̀rọ̀ oníṣẹ̀ṣe òde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sìn wọ́n ti gbọ́n tẹ bá gbọ́ tẹ́lẹ̀ mi bá pè mí láti orílẹ̀-èdè Amẹ́ríkà ọgbọ́ ìṣẹ̀ṣe làgbà àwọn ti padà sí ìṣẹ̀ṣe bàbá wọn. Hmm, ṣe rí ní tó ṣẹlẹ̀ ni pé tí ẹ̀wọ̀n ìsítà sọ̀rọ̀ nípa ẹ̀wọ̀n hmm. ìkágán sì wà nínú Islam hmm. tó fi ara pamọ́ nǹkan kan wà nínú ẹ̀sìn Islam hmm. tó fi ara pamọ́ hmm. Arab tí wọ́n fi kọ alukuran nìyẹn hmm. wọn ò change ẹ̀ nígbà tí wọ́n túmọ̀ ẹ̀ sí Yorùbá à ń pè ní hadith hadith yìí ìtẹ́jú kúrò àwọn ṣe hadith ò lè ṣe ní hadith tán fi Yorùbá kọ tán fi Yorùbá kọ yẹn nítorí èdè Yorùbá yẹn lójú gbígbàgbọ́ táwọn èèyàn ní o kò ní value bíi èdè Arab wẹ́ẹ̀bà ìṣó yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣé òkè àwa gẹ́gẹ́ bí yorùbá sì ń tábà fẹ́ máa ka àlùkùrì hàn ó yẹ kó easy fún wa gẹ́gẹ́ bí ọmọ yorùbá bá sì ń ka bíbélì tàdé ń kàwé ọpọn fá pé ó dáa mo fẹ́ ka kúránì o kéèyàn kéèyàn gẹ́gẹ́ bí èdè èèyàn tíyàn dẹ̀ mọ́ kọ tó mọ̀ ká ó gbé kó kà bẹ̀tì kò easy hmm. tíyàn ò bá kọ kò lè mọ̀ kò lè mọ̀ ká so ó tún jẹ́ kí islam níbì kan ó tún ó tún farapamọ́ hmm. ju ẹ̀sìn kìrìsìtẹ́nì lọ. Hmm. ó fi ara pamọ́ hmm, ju ẹ̀sìn kìrìsìtẹ́nì lọ ju ẹ̀sìn kìrìsìtẹ́nì lọ mo fẹ́ lè sọ pé kíní yẹn náà tún fún ẹ̀sìn Islam ní iyì hmm, torí kíni ó ń ṣe pé kíyàn kankan dédé gbé débi àlùkùrán báyìí kó dédé gbé kó máa kà kò pọ́síbù. ó ṣòro kà. láì ṣe pé ó kọ́ ó kéwù èdè yẹn àbí ó mọ Arab sọ. bẹ́ẹ̀ tí that is why tẹ́ bá wo nowadays church rọrùn gan-an fáwọn èèyàn wa láti máa fi lu jìbìtì. torí direct náà kọ́. torí tẹ́lómi bá ti máa dúrà gbà tó ti máa àwẹ̀ tó ti lè ka báìbù ó dẹ̀ tí tọ́ndẹ̀ tí wọ́n máa ń ní point hmm. táwọn máa ń mú nínú báìbù yẹn tó máa ti lè mú point yẹn táwọn obìnrin bá ti lè gbọ́ báyìí ara wọn bẹ̀rẹ̀ sí í gbọ̀n hmm. ọkùnrin aláìmọ̀kan mí náà tó bá gbọ́ point àdúrà yẹn ara wọn bẹ̀rẹ̀ sí í gbọ̀n sàkáyù hmm. lórí rédíò tí pásítọ̀ máa ṣe program kó máa ní àkáàtì nọmbà ríwẹ̀ tó bá fẹ́ ṣe kíní kan bẹ́ẹ̀ ni. ṣé bí jésù ní kán mọ́ sọlé bàbá òǹdí ilé ọjà títà ẹsẹ̀ àkìlá fẹ́ wá pè yẹn. Hmm. nígbà tí yàn ṣe program lọ lọ́wọ́ lórí rédíò tó parí program tó ní ẹ tó àkáǹtì méjìlá fi síta fún yín ẹ ìkan ti ṣọ́ọ̀ṣì ìkan ti kinní kan. àwọn ọmọ ìtì àwọn sọ pé kán fi ran ètò lọ́wọ́. wọ́n á ní kán fi ran ètò hmm. lọ́wọ́. ẹsà ní tí mo kàn fẹ́ ká mọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni pé is that that we like it or not ìṣẹ̀ṣe sì làgbà o. Hmm. bí tí mo lọ gàgà inú ìṣẹ̀ṣe dẹ̀ ni òtítọ́ ń gbé. Hmm. bí báwo. títò ẹ̀hẹ́n babaláwo tó bá jẹ́ ojúlówó babaláwo hmm. tó bá gbé falulẹ̀ hmm. tẹ́yìn bá wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ ẹ̀ ká ní ó sọ pé ọ̀fúntọ́lọ́ ọ̀fúntọ́lá wọ́n máa fàgùtàn sọ̀rọ̀ ó tí à ń pè ní ọ̀sẹ̀ tura tí ẹ̀yin gẹ́gẹ́ bí èèyàn tẹ́tí ń yúso babaláwo tẹ́lẹ̀ tẹ́ bá gbọ́ ọ̀fúntọ́lọ́ ọmọ afàgùtàn sọ̀rọ̀ yẹn ẹ rí pé tí babaláwo yẹn bá ń wojú yín tó bá fẹ́ máa tú a máa wò pé ẹnì ṣe mọ̀ pé tọ́pìkì tẹ́yìn gbọ́ yẹn lẹ́yìn fi wò pé hmm. ah ó bìlífù pé ẹ̀yin náà pé ẹ mọ odù yẹn hmm. so kò ní wá rọrùn àti fi gé yín àbí láti fi tàn jẹ. ó yé mi ó yé mi. and again ṣe rí ifá ifá ò ṣe parọ́. ifá ò ṣe parọ́ bí ibo bí ti bò. ẹni tó ń dá ifá fún yàn hmm. tó bá dá ifá tó dáfá fún yàn tó bá kí ifá lọ hmm. ibi tó bá ti ń kí ifá lọ ni ẹni tó béèrè tó béèrè fá a hmm. ti máa mọ nǹkan tí ó ṣẹlẹ̀ a hmm. ti máa mọ nǹkan tó ṣẹlẹ̀ ibi tó bá ti fi odù kan kí kan fi odù kan nínú odù fá kí fi ṣe àpẹẹrẹ ok odù tí mo sọ ní inú odù fá yìí tó bá balẹ̀ ah wọ́n ní èjì ogbè ọba nílé Ifá èjì ogbè wọn wá pé èjì ogbè òun ló borí gbogbo fá. ẹ lóòdì kọlà àwọn kan ń pè wá o ẹ lóòdì kọlà ẹ máa sọ̀rọ̀ yín lọ sà. so bàbá ní èjì ogbè èjì ogbè òun ló lórí fá nínú history èjì ogbè èjì ogbè ló kéré jù nínú gbogbo fá. Hmm. is the last born of ẹ̀rìndínlógún ní èjì ogbè òun làbí gbẹ̀yìn fá hmm. tó kéré pátápátá betty nígbà tí àwọn ẹ̀rìndínlógún gbà yẹn nínú ọdún fáyẹlẹ o wọn láwọn fẹ́ yan olórí wọn wá lọ sọ́dọ̀ Elédùmarè hmm. nígbà tí wọn lọ ọ̀dọ̀ Elédùmarè pé àwọn fẹ́ yan olórí o fẹ́ yan olórí Elédùmarè ní kò ní di olórí kẹ́gbọ́n ọmọ ṣẹ̀gbọ́n kábúrò ọmọ ṣàbúrò hmm. ẹ lọ máa ṣèjọba yín lọ hmm. nígbà tó wá yá wọn tún padà lọ lẹ́lẹ́kejì hello the caller a wà a wà lórí ètò a wà lórí ètò à ń ṣètò lọ́wọ́ à ń ṣètò lọ́wọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ohun tá à ń ṣàlàyé ni wípé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá báwo lẹ ṣe rí sí sọ yẹ ká tẹra mọ́ṣẹ̀ tẹ ṣe ni àbí kò yẹ ká tẹra mọ́ṣẹ̀ ṣe. ó yẹ ká tẹra mọ́ṣẹ̀ ṣe. ó ni àbí. bẹ́ẹ̀ni. kí ló dé tẹbi sọ bẹ́ẹ̀ kí lẹ rí. àgbọ̀dọ̀ gbàgbé ni ìtẹ̀tẹ̀ àbáláyé. Hmm, a gbọ́dọ̀ gbàgbé àbáláyé hmm, ayé pé ìṣẹ̀ṣe làgbà ọ̀dà kí lórúkọ yín àti ibo lẹ ti ń pè. àti Kánò mo ti ń pè. àti Kánò ọ̀dà ọ̀dà ọ̀dà àti gbọ́ o a wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ ẹ pè wá padà tá a bá ti parí ètò. ọ̀yá mo gbọ́ yín o sà. so nígbà tí ìjọgbè ló wá kéré jù nínú gbogbo wọn. Hmm ejò gbè fún ara ẹ mọ̀ pé kò tọ́ sóhun hmm. kò dẹ̀ bá wọn dù hmm. nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Elédùmarè ejò gbè ó ti rìn bó ṣe tọ́ àti bó ṣe yẹ tó tó padà lọ nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Elédùmarè Elédùmarè wá ní ẹni ká yan olórí fún yín ó ní á olórí fún yín ó wá mú lásbọ̀ wọn tó jẹ́ ejò gbè yẹn Elédùmarè wá wọlé wá sí lọ́ṣọ̀ọ́ hmm. ká gidi fún ah nígbà táwọn wá bọ́ síta wọ́n ní àìlédùmarè ẹ̀yàn olórí fún wa ó wá ní èjì ogbè yóò máa sin ọba yín. ẹ hmm. níbi tẹ́mi ẹ̀gbọ́n wà èmi àbíkejì ìkẹta ìkẹrin ìkarùn títí tó fi lọ́jọ́ orí sixteen ó ti wá jẹ́ àbígbẹ̀yìn ọ̀rọ̀ elédùmarè kẹrin kò dẹ̀ ṣe kò dẹ̀ ṣe yípadà so odun fáyẹmí tí a tẹ̀lé dé yẹn ní òjò gbè yẹn tí abájọ́ abadébì kan ẹ̀ tán wá da fún wọn á jẹ́ kó máa mọ̀ pé ó lọ lóyìnbó méjì ògbè ní ẹni yẹn wọn bá kí odò yẹn fún hmm. ó ń lọ lóyìnbó àbí kó jẹ kó ń fara ẹ jẹ èèyàn pupa hmm. àbí kó kéré nínú àwọn ọmọ ìyá ẹ méjì ògbè ní ẹ ó dẹ̀ wá jẹ́ pé òní ò padà wá sí olórí hmm. so wá gbúdọ̀ máa lẹ́mìí ìtẹríba nítorí kí ni ìjọba tẹríba fáwọn ẹ̀gbọ́n ẹ̀ kó tó borí mọ́ wọn lọ́wọ́ ni. wọ́n fi ń pè ní ọba nílé ifá. òun ni pé ṣe pé wọ́n fi ń pè òun ní ọba nílé ifá Elédùmarè ló fún un àmọ́ òun ni àbí kẹ́yìn ifá tábà kí ifá tán ló yẹ kán sọ pé àyífá kékeré tó wà ní ìdá o ìjọba nífá kékeré tó wà ní àmọ́ sì tábà níyà tá lọ́ba fá ìjọba ni kódà ẹni tẹ́jọba bá yọ fúngbà kan ọba aládé ni nítorí kò sẹ́ni tó lè rúbọ ẹ̀tàn kò sí ẹni tí ó lè rúbọ ẹ̀tàn ní ẹbọ ìjọba yẹn so tí èèyàn bá wo àwọn history yẹn ẹni bá sọ ìtàn ifá yẹn fún tó bá wà ń bẹ àti mọ mọ ibi tí ọ̀rọ̀ ń fẹ́ já sí hmm. tí babaláwo ń pàtàn yẹn fún torí babaláwo tó bá dífá náà tí ò bá rọ́fá tí ò bá rọ́fá bẹ́ẹ̀ tó dífá tí ò bá rọ́fá ò dífá nítorí inú fárírọ́ ni ó ti yẹbọ àti ètùtù ni wọ́n hmm. ti wá mọ nǹkan tí ìjọba ṣe nígbà yẹn tó hmm. fi di pé ó gbẹ̀gbọ́n máwọn ẹ̀gbọ́n ẹ̀ lọ́wọ́ so wọ́n wá yọ ẹbọ yẹn fún un wọ́n á ju ẹbọ yẹn fún un. òun lẹni ẹbọ tí èjò gbèsè ńgbà yẹn ló máa wá lọ sí. ẹ tùbọ̀ tẹ bá wò ó sìn ọ̀pọ̀lọpọ̀ àwa àgbà tí ẹ̀sìn kìrìsìtẹ́nì dé a ti ń gbàgbé ẹ̀sìn àbáláyé kí ni nǹkan tá a fi lè ṣe tá a fi padà sẹ́sìn àbáláyé. ẹ nítorí pé ẹ̀sìn kìrìsìtẹ́nì ó rọrùn láti lu jìbìtì hmm. tí ẹ bá rí ẹlòmíì sí tí ẹ bá rí ẹlòmíì adédé kó àgájọ gbúrúgbùrú gbúrúgbùrú gbúrú bí sáà pé ó ti mọ àdúrà gbà ọlọ́lọ́run pé o hmm ká tó wí ká tó fọ̀ akọ máṣàn abẹ̀ sí lo mọ́tò. níbi tó bá ti ń gbowó rẹ. níbi tó bá ti ń gba wọlé gbowólé gbowólé gbowólé gbowólé tó ti máa sọ pé afọ́jú orin arọ́ sì ṣe àìmọye àwọn tó ti ṣe program for donkey years hmm. náà ń sọ láti hmm. ràrọ̀ tó rìn láti ràfọ́jú tó ríran bẹ́tì. èmi ti máa sọ pé òkú òjì. àmọ́ àwọn èèyàn wa náà àtúwá lè bú wọn nítorí ebi tó paráàlú náà ló lé wọn káàkiri hmm. wọn ò dẹ̀ bìlífù pé wọn bá tó yẹ kán mú kán tó máa fi jẹun wọn tún kó lọ fún pásítọ̀ mi àwa sọ pé kò sí pásítọ̀ kò tó nǹkan là ń sọ a dẹ̀ sọ pé kò sí àfà ṣé àfà tó yẹ pé òun fún ara ẹ̀ pàtì èèyàn ni ó fi sọsẹ fún èèyàn kan òdẹ ló ń sin lọ́hùn ẹlẹ́mi àti ẹ̀wọ̀n sọpọ́ tọ súnà òdẹ ló ń sin ọlọ́hùn òdẹ ló ń sin ọlọ́hùn kẹ́ẹ̀ pàtì èèyàn kéèyàn fi sin ẹ̀ àfà àfà bá jẹ̀yàn ọjẹ̀yàn tó jẹ̀yàn ni ọjẹ̀yàn mhm. ni ọ tó jẹ̀yàn wọn bá rí pé ọ jẹ̀yàn ọjẹ̀yàn ni ṣé afẹ́ fi wé babaláwo tí ò lè fọwọ́ kan pàtì ọmọ yìí hmm. ṣé yàtọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ ti ju gbogbo ẹ lọ ní tí mo kàn fẹ́ ká mọ̀ ni pé God is one ẹyọ kan ni Ọlọ́run klọ́ọ̀bù ní ṣọ́ọ̀ṣì klọ́ọ̀bù ní mọ́ọ̀sì klọ́ọ̀bù dẹ̀ ní babaláwo hmm. ẹgbẹ́ ni pé ibi tí mo fẹ́ sí rè ibi tí mo fẹ́ sí rè ibi tí mo fẹ́ belong sí rè ibi tí yàn máa kọ́ bi ti ara mi sí ni ẹ̀sìn Islam ló wù mí ẹ̀sìn mùsùlùmí ló wù mí àbáláyé ló wù mí bẹ̀tí ju gbogbo ẹ̀ lọ àbáláyé sì ni àgbà. Hmm, àbáláyé làgbà gbogbo wọn. sì làgbà gbogbo wọn. wọ́n mú pásítọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìtẹ́ bá mọ́ gbọ́rò ìtẹ́ bá mọ́ gbọ́rò yìí dáadáa nípínlẹ̀ Ògùn odidi èèyàn oge olùpá àti odidi èèyàn fẹ́ fi ṣẹ́sùn fún ìkan nínú àwọn èèyàn pásítọ̀ ni o àfa wà lára wọn pásítọ̀ wà lára wọn. àwọn kan mú lóṣogbo àwọn àfa àtàwọn mú lóṣogbo tán gé orí tó ti di sínú pólíbàgì tó ń ah. lọ́wọ́ nǹkan eléyìí tán mú lòdò hmm. àfáà tán mú lòdò tó ti di orí èèyàn àti gbogbo ìkáwọ́ ẹ̀mú mẹ́wẹ̀ẹ̀wá tó ti di sínú. nǹkan tiẹ̀ ní. ṣé babaláwo ló ṣèyẹn ni. bàtán mú kan ó lò rí e ni wọ́n níbo ló ti ló lóun kan rí inú gọ́ta ó rí orí èèyàn inú gọ́ta ó rí méjì ọwọ́ àgbè. ó lè jẹ́ orí orí ọmọ èèyàn láìsí tán mo dáadáa lọ́ba ní àwọn ọmọ jíwú ni. tábà wo wo nǹkan tí à ń sọ yìí ṣé a lè nígbàgbọ́ nínú àwọn èèyàn mo fẹ́ yẹ kẹ́ máa sọ kinní kan o bẹ́ẹ̀ ṣe wà yìí tí àáfàá kan bá pè yín wípé ń bọ́ lọ́wà ẹ wá pàdé mi ní inú igbó báyìí inú igbó báyìí tẹ́ ẹ bá sọ́ra ẹ ní fẹ́ lọ. nígbà tí mi ò níṣẹ́ sínú igbó. ẹ pé mo adẹ adẹ mo dẹ rí níbí báyìí mo fẹ́ rí níbí báyìí. tó bá ti jẹ́ inú igbó kí n mo fẹ́ lọ sí inú igbó nígbà tí mi ìsàgbẹ̀. ṣé nígbàgbọ́ nínú àáfàá yín ni. àmì ìlélọ́pàdé báwo ni mo fẹ́ lọ pàdé àáfàá nínú igbó. <laughs> sẹ́nu bó jẹ́ mọ́sáàsì ni àbójẹ́ mọ́kà àbí mọ̀tínà ni. níbi tí sòrò bá dé tẹ́lu bá sì bà mí gbà mí àyà mi ó sì já pé ó ń fi odidi èèyàn fi iṣẹ́ sún wá gé orí èèyàn dànù. ẹ bá wò ní nínú àwọn ìrírí tá a máa ń gbọ́ tàdé máa ń rí wò báyìí tán bá mú ẹ tán bá orí èèyàn wọ́n bá mú wọ́n bá bẹ obìnrin lọ́wọ́ ẹ̀ tá a bá sì ń ka pásítọ̀ hundred tá à ń ka àfà eighty àti ìrí babaláwo twenty ka. o. Hmm. o sọ àtàfà yẹn ẹbẹ yìí. èyí tá a fi ń gbéra nìyẹn báyìí because everybody fẹ kọ chọ́ọ̀chì ńlá. tí mo lọ sí everybody dẹ̀ lo mọ́tò ńlá. gba mo lọ lédi àwo ọkàn ni. bàbá wá ó ní ti ti náà o. ẹ sẹ́rí yẹn a kàn fẹ́ lọ bẹ̀ hmm. tí ẹ bá wo nowadays nowadays ẹni tó àwọn pásítọ̀ sí hmm. most of ilé tó pọ̀ jù náà bí iṣẹ́ awo náà ń ṣe hmm. àìmọye tó yẹ kó wà nínú rof àìmọye tó wà nínú Ògbóni hmm. tó dẹ̀ jẹ́ pásítọ̀ táyé dẹ̀ mọ̀ táyé dẹ̀ mọ̀ àìmọye àfà àìmọye àìmọye àfà tó wà nínú rof tó dẹ̀ wà nínú Ògbóni ẹja àfibẹ̀ yẹn lẹ̀. Ah, mo wá wò pé àní mo ti lọ sí programu rí tẹ́nìkan pè mí pé kí n wá kí n wá rí òun nígbà tí mo débẹ̀ ibi mítà àwọn babaláwo ni pásítọ̀ tí mo bá bẹ̀rẹ̀ lé ní sixteen. ó náà mo sọ pé ẹyọ kan náà ní gbogbo ẹ̀ hmm. Hmm. ẹyọ kan ni àwa là ń kà kún àwa là ń kà kún kankan àwa là ń pè hmm. ẹyọ kan ni gbogbo ẹ̀ àìmọye babaláwo àfàtẹ́ pé ó nífà àìmọye pásítọ̀ tó nífà tó pọ̀ rẹpẹtẹ tábàdẹ̀ máa pè wọ́n á ní pásítọ̀ kí ni kí la fi ń pe babaláwo ní babaláwo ṣé kò ń ṣe fáni ṣé kò sí òní pásítọ̀ tí níyì ṣé kò sí òní àfáà tí níyì sí ẹ yẹ wá sọ ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ fún ó yẹ wá sọ ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ fún babaláwo àfà pásítọ̀ ẹ sọ ìyàtọ̀ la fi ń pe babaláwo ní babaláwo hmm. àbí ifá táwọn ìdẹ ní pásítọ̀ tí níyì ó ní àfáà tí níyì ó tó tún lọ mẹ́kà tó tún jàlàyé tó tún gbafá o tán pọ̀ rẹpẹtẹ o hmm. tán ti sẹ́fà yìí o ní ta fi pe babaláwo ní babaláwo náà kò pé méjì bí kò ṣe fáyé o hmm. ọ̀là àwọn náà dẹ̀ ti sẹ́yìn kí la fẹ́ wá pè wọ́n báyìí o. ìṣẹ̀sí la torí gbogbo nǹkan tá à ń sọ yìí náà ọ̀rọ̀ lórí ìṣẹ̀sí ni pé ká padà sí ìṣẹ̀sí ilẹ̀ bàbá wa pé ìṣẹ̀sí ìṣẹ̀sí ó ṣòro déédéé kọ́. bẹ́ẹ̀ni ẹ wò there is one of my imam ngbà kan mo ní ìṣòro yìí ó pọ̀ débi pé tí n bá rí ọmọ kan fún mi ní two hundred naira. Mm àbúrò mi ni bó ṣe fún mi ní two hundred naira yẹn mo kàn gbá two hundred yẹn mo kàn sá eré lọ ní. hello the caller hello hello the caller hello a wà lórí ètò a wà lórí ètò hello ma a wà lórí ètò a wà lórí ètò à ń ṣètò lọ́wọ́ a wà lórí ètò à ń ṣètò lọ́wọ́ n tá n ṣàlàyé ni wípé ìṣẹ̀ṣe lẹ Yorùbá báwo lẹ ṣe rí sí. Si ṣé ká múra síṣẹ̀ṣe ni àbí ká mọ̀ múra síṣẹ̀ṣe àwọn ọmọ Yorùbá. ẹ gbọ́ mẹ́sẹ̀jì mi ni ẹ bá gbọ́ mẹ́sẹ̀jì ẹ rí ẹ ti àná gan mò ń wo mẹ́sẹ̀jì mo fi mẹ́sẹ̀jì lẹ̀ fún yín ó wà lórí voice note yín hmm. ẹ gbọ́ tí mo wí. Hmm. ẹ̀mí láì nǹkan tẹ́ ẹ ṣe ẹ wo bàbá tẹ́ tẹ́ ẹ dìbò ẹ̀ lánàá yẹn hmm. mo ní mo ń fà mo ń bọ̀ lọ́wọ́ mo wá pè mo ń fi voice note lẹ̀ fún yín mo láì because n tó yẹ kẹ́ ẹ ṣe tá a bá rí yẹn tó bá ṣe bírú ti yín yẹn wọ́n ní máa gbá wa tá a wà ní àìsóra lórí ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá torí live program là ń ṣe lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ṣe ń kọ́ gbogbo àgbáyé ló máa máa gbọ́ yín bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí lórí live program bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sọ wípé ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá wípé kò dáa ká padà síbẹ̀ kí lẹ rí sí i. no èmi rí ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe abánlé ayé ni kò lè hmm. kó parun. kí lẹ sọ ma ẹ lọ abánlé ayé ni ma. Hmm. bẹ́ẹ̀ni abá ìṣẹ̀ṣe. ó bí ó bí nǹkan tó ta abánlé ayé ni kò lè yẹ kó parun. Hmm. àwọn ẹ̀sìn tó Hmm. kí àwọn tó gbé ẹ̀sìn wá ó bá nìkan táwọn bàbá wa ṣe tọ́nà dẹ̀ gbọ́. Hmm. Hmm. mo ń gbọ́ yín lọ́mà. yẹ kó parun ká máa ṣe lọ torí ọlọ́run wà nínú ẹ̀. kí lorúkọ yín bá àtòrílẹ̀-èdè bolẹ̀ tí ń bá a sọ̀rọ̀. ẹ United States of America ni mo ti ń bá yín sọ̀rọ̀. Ọjà ẹ bá ẹ bá a sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá pé ká má gbàgbé ìṣẹ̀ṣe. o oh, èmi gbà nímọ̀ràn jẹ́ pé gbogbo ọmọ Yorùbá ẹ mọ́ gbàgbé ìṣẹ̀ṣe hmm. ìṣẹ̀ṣe la gbà ibẹ̀ ló ìṣẹ̀ṣe olóbi gbogbo ẹ̀sìn tó kù jáde hmm. ìgbàgbọ́ tèmi nìyẹn hmm. kò yẹ ká fi. olóòtú ẹ kú iṣẹ́ o. ẹ ṣé o ẹ ṣé o ṣe ẹ̀yin náà ti gbọ́rọ̀ nípa nǹkan ìṣẹ̀ṣe wọ́n ní ká mọ́ gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá wa wọ́n pè wá láti orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn èèyàn ń pè wá láti United Kingdom àwọn kan ń pè wá láti orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ lórí ìṣẹ̀ṣe náà ni bí ká mọ́ gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá wa tẹ́ bá wá wò ó láti òkè délẹ̀ lásìkò tá a wà yìí ká tètè lọ mú ètò yìí lọ sí kùnkùndùn àmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn ọmọ Yorùbá. Hmm, àmọ̀ràn tí mo fẹ́ gba àwọn èèyàn wa ni wípé èmi ò sọ pé kò sí Jésù o mi ò dẹ̀ sọ pé kò sí ànábì mọ́mọ́ o bẹ́ẹ̀ mi ò sọ pé kò sí Ọ̀rúnmìlà o bẹ́ẹ̀ ti ìṣẹ̀ṣe la gbà o hmm, hmm, ìṣẹ̀ṣe la gbà ìṣẹ̀ṣe làgbà ń tán bá ń ṣe nílé yín torí àìmọye ilé tó pé tẹ́lẹ̀ wọ́n lo hundred wọ́n lo one twenty wọ́n lo eighty wọ́n láwọn ò bọ́ bá àwọn ọ̀sẹ̀ ìṣẹ̀ṣe mọ́ àwọn ọ̀sẹ̀ kankan ó tiẹ̀ jẹ́ ó tiẹ̀ ọ̀rẹ́ mi kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló pè mí àfààní ó ní prince mo ní ẹ̀ ah ó ní ó ní ifá ilé wa ó lá bọ́ lọ́dún yìí ó ní sì bá wọn bọ́ ó ní ah àwùsùbìlà ìwọ́n tó jẹ́ àfáà ó bá wọn ó lóun ṣàkíyèsí pé látìgbà tí dádì òun ti ṣaláìsí pé kò sẹ́ni tó pé sixty years ní fámílì àwọn ọmọ hmm. ó lóun ṣàkíyèsí ẹ̀ pé kò sẹ́ni tó pé sixty years onígbà tóun àti ẹ̀gbọ́n òun àfáàgbà táwọn wá rìn sí àwọn wá rí i pé ìtàn pàtì nínú ilé ni hmm. ṣé wọn ti máa fọwọ́ ara wọn sí ẹran wọn báyẹn tá a bá ń sọ̀rọ̀ ẹ̀gún fúnra wọn náà fa ẹ̀gún fúnra wọn hmm. nísìnyí ló ṣẹ̀ wá ní òun sọdún fáyẹn lọ́dún òun ò bọ̀ fá so gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ní ṣe pẹ̀lú ètò ọlọ́run tí èèyàn bá mọ ọlọ́run hmm. Hmm. nínú bíbélì náà a rí pé wọ́n rúbọ nínú bíbélì even ibi tó tún dé gan tẹ bá tún fi nǹkan tí tí ò jọjú rúbọ ọlọ́run ò ní gbà á kò ní gbà á ọlọ́run ò ní gbà á ọlọ́run gbọ́ ti rébẹ́lì kò gbà ti kéènì kéènì hmm. jésù fún ara ẹ̀dẹ̀ ní ọlọ́run ò wá láti wá parun ọlọ́run wá láti wá ṣe àtúnṣe ni iṣẹ́ tí baba ṣe ọlọ́run wá láti wá tù àbí láti wá bàjẹ́ Hmm. bẹ̀tì tẹ́ bá wo àwọn pásítọ̀ wa náà lé ní ọgbọ́n kọ̀ǹpútà hmm. kiri náà ń lò fún wa at the end of the day owó náà náà fi ń gbà lọ́wọ́. nǹkan tẹ̀sí ẹ̀ máa ń sọ ni pé ẹni tí ó bá ti gba Jésù lólúwa tó lùgbàlà rẹ̀ wọ́n á ní kò ní lè wọ ìjọba ọ̀run sáwọn táwọn gan ṣe gan ju hmm. ojú ti júdásì lọ. wọ́n ní ọ̀nà kan ṣoṣo sí ìyè àìnípẹ̀kun ní kágbá jésù lòlú àtolùgbàlà wa èyìnbó mẹntálítì èyìnbó ó ti wá kó sí wa lórí. bẹ́ẹ̀ni ń tẹrí ọ̀rẹ́dì jésù ṣébó náà la ti ń sọ yìí hmm. agba jésù hmm. tá a bá gba jésù tá a bá gba jésù ọ̀rọ̀ ìsìn àmọ́ condemn ẹni hmm. but kò ṣe condemn because the prophet of God òjíṣẹ́ ọlọ́run ni ọlọ́run ló rán àwọn ò lè condemn ẹ̀ anábì muhammad salwa sala àwọn ò lè condemn ẹ̀ Ọ̀rúnmìlà náà à lè condemn ẹ̀ bẹ́ẹ̀tì wọ́n ní bí akágun kàngun kángun yóò kángun síbi kan ó kángun síbi kan àti pé nǹkan kan náà ló tún kángun síra wọn ju ara wọn lọ tí a bá wo most of ìlú àwọn òyìnbó tá à sọ yìí tí wọ́n bá fẹ́ wọ church tí wọ́n bá fẹ́ wọ church wọ́n paná sìgá báyìí kí wọ́n sọ sílẹ̀ lẹ̀ wọ́n tẹ̀ mọ́lẹ̀ wọ́n tẹ pẹ́ẹ̀fù síra wọn wá wọnú church hmm. tí wọ́n bá fẹ́ lọ kírun wọ́n kọ́ fa sìgá wọn even tí wọ́n bá gba àwẹ̀ tán ní àwẹ̀ tá a fẹ́ gba àwẹ̀ Ramadan ni tí wọ́n bá gba àwẹ̀ tán wọ́n á fa sìgá tí wọ́n bá fa sìgá tán ẹnu pé wọ́n ní mutí tí bá fa sìgá tán wọ́n á pa hmm. wọ́n dẹ̀ wọ́n ṣẹ̀ jẹun. Hmm. so tẹ́ bá wá wo ọ̀dọ̀ bí ọwọ́ ta fi mú ẹ̀sìn ó le ju tòyìnbó tó mu wá hmm. ṣe é mọ̀ pé a gba ẹ̀sìn ju òyìnbó ni ọgbọ́n tiwa ti ju tòyìnbó lọ nínú ẹ̀sìn yẹn torí àwa ti fi ń ṣiṣẹ́ sí a ti fi ń powó hmm. ọgbọ́n wa ó ti ju tòyìnbó lọ nínú ẹ̀sìn hmm. tẹ́tẹ́ bá wo àwọn àfáwà kankan kankan kankan káàkiri nílùú kékeréje táwa yìí iṣẹ́ wo náà ṣe tán fi ń rí kinní náà ọgbọ́n jìbìtì náà ni eh, religion tán ti mú wáyìí táwọn ti grab tán ti ní díẹ̀ tán ti ní ìmọ̀ díẹ̀ nínú ìmọ̀ religion yẹn àwọn kan fi ń powó ti wọn ni. wọ́n fi ń powó. wọ́n fi ń powó ni. Hmm. wọ́n wá sọ di ọjà sábó. Hmm. wọ́n sọ ṣọ́ọ̀ṣì dí sábó wọ́n sọ mọ́sìkì dí sábó wọ́n fi ń powó. ilé tí mo sọ lọ lẹ́ẹ̀kan tí mo ní ọmọ kan fún mi ní two hundred naira. Hmm. ó ṣe fún mi ní two hundred naira yẹn báyìí mo kàn sáré lọ pàápàá mo ti sáré bíi ẹsẹ̀ méjìlá mo kàn wọ ẹyin ni wọ́n á rí pọ́mọ yìí ń wò mi tí ó ní wọn naira wọn yẹn wá fún mi tún lẹ̀dí mo wá sáré lọ lépè kele lọ fún wọn wọn fi jẹun àbúrò mi tán bí tẹ̀lé mi lọ́jọ́ yẹn wá wá láti Ìjẹ̀bú Òde wọn ní bọ̀dà ó ní ṣe bẹ́ẹ̀ ń kírun mo ní mo ó ní ṣe bí àwọn àáfàá yìí wọ́n máa ń try ó ní kí jẹ́ ó ní kí lọ bá àáfàá mi wọn á ní kó jájọ lọ́dọ̀ imam tó kírun fún wa nígbà tá a máa dọ́dọ̀ imam wa mo kí ó pọ́n mi lé torí ó jẹ́ tó máa ń pọ́n mi lé nígbà tá a jòkó nígbà bàǹkà báyìí báyìí báyìí mo wá ó ní àáfàá mi wàláì ọ sì ṣe oríire kódà lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ kan bẹ lọ́wọ́ mi Ọlọ́run ti pé ọ jẹ nínú àǹfààní iṣẹ́ o hmm. wàláì ẹni tó níṣẹ́ sixty thousand mo ṣe fún hmm. àmọ́ ìwọ wà lọ wá ten thousand wọn bá wọn fún ẹnu iṣẹ́ yìí hmm. mo kàn sí báyìí ni lẹ́ni tí mo ti sọ gbogbo ìṣòro ayé mi fún. ẹ lóde kọlà àwọn èèyàn ń pè wá láti ṣe ẹ lóde kọlà a wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ a wà lórí ètò mo fẹ́ kẹ́ ẹ dá sétò ẹ̀yin náà lè dá sétò ẹ nǹkan tá à ń sọ ọ̀rọ̀ lórí ìṣẹ̀ṣe là ń sọ yìí lọ́wọ́lọ́wọ́ àwọn kan sọ pé kódà ká máa ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe lẹ Yorùbá wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe ò dáa kí lẹ rí sí i. báàlẹ̀ máa ní ká má máa ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe mọ́ hmm. ìbéṣì táwọn babaláwo ẹ̀sìn tí àwọn babaláwo ń ṣe nìyẹn èèyàn kan ò lè gbẹ́sìn kan wá láti ìlú kan kó wá sọ pé torí náà hmm. táwọn èèyàn ti gbà ṣùkàwá hmm. la fẹ́ pàtì. orílẹ̀-èdè wo lẹ ti ń bá wa sọ̀rọ̀ ìlú France ni. ní France tẹ wà ní France tẹ wà yẹn ṣé wọ́n ń sin ẹ̀sìn míì yàtọ̀ sí ẹ̀sìn kìrìsìtẹ́nì ní France àbí ẹ̀sìn wo náà ń sìn jù ní France. ìlú ibi báyìí ìlú tó jẹ́ pé liberty ni wọ́n freedom ni wọ́n kì í òfin wọn sọ pé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn nǹkan tó bá wù yín ni kẹṣì ẹni tó bá nífun kan ní skul gan òfin wọn sọ fún wọn pé hmm. nínú skul ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ religion kankan hmm. Hmm. òfin wọn dẹ̀ sọ fún wọn pé nínú skul ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ politics náà sọ̀rọ̀ mi yẹn ohun tó bá wọn oníkálukú òun ni kò ṣe but nínú kinní wọn náà kátólíìkì ló pọ̀ jù nù wọn. kátólíìkì ló pọ̀ jù a jẹ́ pé bẹ́ẹ̀ sì wà lórílẹ̀‐èdè France yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ sí náà ń bẹ̀. wọ́n dẹ̀ tún ṣe ọdún kan wọ́n ṣe ọdún kan every year wọ́n máa ń pè ní ọdún àjẹ́. irọ́ ni o ẹ tún ọ̀rọ̀ yẹn sọ àwọn ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ yín ẹ tún ọ̀rọ̀ yẹn sọ. wọ́n ṣe ọdún kan tó máa ń pè ní ọdún àjẹ́. bá ṣe máa ń pè náà ṣe bá ṣe máa ń pè náà nìyẹn ọdún àjẹ́ náà la máa ń pè. Mm. a máa ń pè ní Halloween bíbáyìí. Halloween. Mm. Halloween. Mm. Hmm, so débi pé àwọn ọmọ náà máa múra bí àjẹ tó máa dírẹ́sì tó máa fẹ́ tó máa wà skẹ́rìn mm-hmm. báwọn èèyàn so tó máa tó máa kànlẹ̀kùn lé yín máa ríǹgì bẹ́ẹ̀ lé yín ẹ̀ máa fún wọn ní nǹkan. Ah, ah. ìyẹn fẹ́ dàbí bá a ṣe máa ṣe ọdún eégún ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni àwọn tó máa wá yín tó máa ríǹgì bẹ́ẹ̀ àwọn ọmọ kéékèèké tí ọmọ wa bá yín tó máa mú agolo dání tó máa kùn mm-hmm ìṣẹ̀ṣe ìlú wọn nìyẹn. no wọn ṣe ló láǹdì náà everywhere in Europe ni. ìṣẹ̀ṣe ni àbí ìṣẹ̀ṣe àbí ìṣẹ̀ṣe gbogbo gàdá ìsọ yóò sínú kò sínú kúrà kò sínú bíbélì ìṣẹ̀ṣe nìyẹn. ẹ bẹ nà kò sínú kúránù kò sínú bíbélì àwọn fúnra rárá wọn náà mọ̀ pé ìṣẹ̀ṣe lẹ yóò wọ ìṣẹ religion is a scam. Hmm, ibi tí mo fẹ́ kẹ́ ẹ lọ gan ni ẹ tó ọ̀rọ̀ yẹn sọ sà. àwọn kan pé religion is a scam náà. wọ́n mọ̀ pé religion is a scam because wọn eh, nínú tabanika wo ìtàn ìjọsìn láyé pé láàrin èmi àti yín sìn ẹni mm. story ti yín ṣó mm. ti yẹn story yín mm. yẹn at the end story yẹn bóyá story yẹn tẹ́rí ọ̀tá story yẹn ó tẹ́rí bò along the line àwọn tó mọ story yín yẹn topic yẹn during that time wọ́n wá rí pé at the end ẹ̀ kọ́ńkà story yẹn ṣó ti yẹn mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ńkà story yẹn pé àwọn àwọn challenges tẹ̀ ti rí past wọ́n wá rí pé ẹni tí wọ́n á ṣe kí ni ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń pè ọ̀pọ̀lọpọ̀ hello hello live and direct mo ń gba àlejò ẹ̀rí ẹ̀rí a wà lórí ètò lọ́wọ́ mo fẹ́ kó kí àwọn gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bó ṣe ń sọ̀rọ̀ yẹn bá ń kí gbogbo wọn a wà lórí ètò lọ́wọ́. mo kí gbogbo ẹ̀yin olóyìnbí ajagunpadé lórílẹ̀-èdè mm-hmm. àgbáyé títí dé òkè òkun. Mm mo kí i pé ẹ kú iṣẹ́ látàárọ̀ o. Hmm. ṣé o. olólùbárè gbogbo yín pátápátá ẹ kéré òkú wálé o. àṣẹ àṣẹ. lábẹ́ bó ti wulẹ̀ borí gbogbo etí tó ń gbọ́ mi pátá gẹ́gẹ́ bí akọni ilẹ̀ Oòduà àti Yorùbá. Hmm. mo ṣàdúrà fún gbogbo ènìyàn tó fẹ́ wa tán like tí hmm. wọ́n ń share tí wọ́n ń comment lágbára ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o. àṣẹ ajagunpadé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sọ pé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ọ̀dà mo fẹ́ kọ́ sọ sọ̀rọ̀ o. Ah! <laughs> wọ́n ní Jésù wọ́n ní Jésù nìkan ni ká máa tẹ̀lé àti àti mọ̀mọ́. Ah! ilẹ̀ Yorùbá dáa kò sí tó múlẹ̀ Yorùbá. ẹni hmm. ìṣẹ̀ṣe ọ̀dà. Ah! ìṣẹ̀ṣe dáa hmm. ta ló sọ wípé ìṣẹ̀ṣe ò dára hmm. ẹni tó bá sọ pé ìṣẹ̀ṣe ò dáa bóyá kò bóyá lágbóńlé wọn bóyá tó ń sè ń bẹ bóyá kò rògbò bóyá òkú ni. Hmm, bóyá kò nítumọ̀. ẹ yọ ẹ bóyá kò nítumọ̀ hmm. láti fẹ́ lójú ẹ̀ tí ò nítumọ̀ hmm. lójú ó sọ báwọn torí bọ́bú bàbá tán abárọ̀bá. àròbá sì rèé bàbá àtàn. àròbá sì rèé bàbá àtàn ni. àròbá rèé bàbá àtàn ni. ẹni tó bá sọ wípé ìṣẹ̀ṣe ò dáa a jẹ́ pé ọmọ àlè Yorùbá ni. Hmm. ẹni tó bá ti sọ wípé ìṣẹ̀ṣe ò da ọmọ àlè ilẹ̀ yorùbá ni. ajagunpadé máa bá mi pe àwọn àyájọ́ kámọ̀ pé wọ́n lọ wà lórí ètò wọ́n ló ń pè mí lórí ètò máa bá wọn máa bá pe àwọn akọ akọ àyájọ́ kámọ̀ pé wọ́n lọ wà lórí ètò. Ah! kábíyèsí olódùmarè ó ní ìṣẹ̀ṣẹ̀ mọ bí ẹni tí ò lára hmm. ìyà ń jẹ bí ẹni tí ò léèyàn hmm. bí ìṣẹ̀ bá sẹ́mọ láṣẹ́jù ara ilé ẹni asá fún ni. Hmm, kábíyèsí. bíṣẹ́ bá sẹ́ni lásẹ̀jù ọmọ ìyá ẹni gá sá fún ni. Hmm, hmm. ìlú dífá fún ọ̀kànràn méjì. ní ọjọ́ tí ó ń ti ìkọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé. ọ̀kànràn méjì ó pàdé ó pàdé ọ̀run mẹ́la. ó ní wọ ọ̀run mẹ́la. ó ní bọ́lọ̀ ńlọ sílé ayé tó ní ọ̀rọ̀ mẹ́la wá sọ fọ́kànrán méjì pé kó lọ́ọ́ wẹ ìṣẹ́dànù. Hmm. ọ̀kànrán méjì ó mọ̀ gbọ́ sọ̀rọ̀ mẹ́la sẹ́nu. Hmm. ọ̀kànrán méjì sì wẹ̀ ìṣẹ́dànù tán. Hmm. ó wá di olówó ó wá di ọlọ́lá. ó di ènìyàn pàtàkì láàrin ìlú. gbogbo etí tó gbọ́ mi pátápátá kò sí ìpọ́njú àìní. ó mú kẹ́yìn ó ṣiṣẹ́ lẹ̀ kó kúkú lójijì kò ní dé bá gbogbo etí tó gbọ́ mi lágbàáyé. àṣẹ àṣẹ àṣẹ. Ah, ẹ gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá tẹ̀wá ń dàásúrà ó dàbí pé a gbàlejò a gbàlejò Ajagungbadé lórí ètò fún tòní Ajagungbadé ń bọ̀ ó ń bọ̀ sí ó ń bọ̀ sílé agbára lónìí a gbàlejò rẹ̀ ẹ gbọ́rọ̀ lẹ́nu Ajagungbadé a gbàlejò rẹ̀ bàbá lórí ọ̀rọ̀ tí a ń sọ Ajagungbadé ló pè tán ìkan nínú àwọn akọni ilẹ̀ Yorùbá ni tó sì jẹ́ pé nǹkan àǹkúrú èlùbọ́ tí ń ṣe ní odó gbọ̀nrangbọ̀nrin inú orí epo tí ń jó tìkanra tìkanra ìdí mọ̀pẹ̀ ní ṣàfojúdi amópempele adípẹ́pẹ́ ní kó ògùn sí tá a bá wà wò ó ká mọ mẹ́tò ìlọsíkùn ń kọ̀dọ̀ tá a bá wò ó kí gbogbo wa ká mọ́ gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ yorùbá. ìṣẹ̀ṣe làgbà. ìṣẹ̀ṣe làgbà. ìkànnì yorùbá dùn online tv náà la wà yìí akọ́láwọlé aláwọ̀dé ló kọ mi àlejò wa kí ló kọ yín sà. prince kade abdulaziz hmm, olúwa tí ọ̀pọ̀lọpọ̀ sì mọ̀ wípé ìṣẹ̀ṣe làgbà ah. ká mọ́ gbàgbé ìṣẹ̀ṣe ilẹ̀ láṣẹ Èdùmàrè torí wọ́n ti ní ká pa àtipá wọ́n ti ní ká mọ̀ àti mọ̀ wọ́n lẹ́ran kí ni alẹ́ran òkété kíkú kọ́ mọ̀ rí wa kété káìsàn kò mọ̀ rí wa kété kí towó tọmọ wa mọ̀ ìyálé gbogbo wa láṣẹ Èdùmàrè zero eight zero thirty eight five sixteen eighty six akọ́láwọlé aláwọ̀dé ló kọ́ mi má gbàgbé o láti subscribe sí ìkànnì Yorùbá Dùn online tv. ẹ ṣé o. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ni yìí ọmọlúwàbí ti ń yé mi bọ̀ díẹ̀díẹ̀ pé ẹni abiyì láwùjọ ni gbogbo ọmọ adúláwọ̀ tí ó mọ ìṣesí àti àṣà wa nílẹ̀ káàárọ̀ òjìrè pàtàkì ibẹ̀ ni èdè yorùbá tó so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ odò tó dá ìwà. tí bá ní àṣé ìgbàyẹ̀gbádùn bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ yorùbá àtàtà ní ilẹ̀ áfíríkà. àfìsí àpààyàn àfìsí àpààyàn. yorùbá ni mí ṣé yorùbá ni ìlú náà fọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ yorùbá ló lè mú ìgbàyẹ̀gbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù jíire. báyọ̀ ojúlé mi àṣà wa ìṣe wa ẹ̀sìn wa ìṣesí wa wọ́n fi irú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórílẹ̀ àlàyé ṣó o ti wá rí i pé Yorùbá dùn láṣà ó dùn lédè Yorùbá dùn online tv ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ máa subscribe sí ní gbogbo ìgbà.